الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه يوم يعني في شيء أجاك عنه أصل محرم إذا دعاء في أقوم أن أجوم وفي أقوم تعجمي أدى السلام عليكم ورحمة الله وبركاته. أسوأ sọláàtù tàtọwọ <clears throat> eléyìí tí a ń sọ fún wa ní nípa rẹ a sọ pé àwọn kan bẹ tí wọn ní okùnfà ní sọláàtù kùsù a máa ní wọn àtọ̀sùn pàǹjà yẹn ìdí pàtàkì bá a ti kí òun yẹn tí a bá ti sí ìdí pàtàkì yẹn a lè kí bẹ́ẹ̀ ni sọláàtù lè ṣe kọ́ ìwọ̀n tá a máa fi wá omi ìdí pàtàkì tí wọ́n fi ń kíyàn náà nìyẹn ní ọba ń rọ̀ dáadáa àní jẹ ah, àwọn sọ̀láṣọ̀ tàtọ̀ wọ̀ àwọn kan bẹ tí ò ní okùnfà tó fà bíi sọ̀láṣọ̀ wítìrì àwọn wítìrì àwọn kìyàmù láyìí. nàìjíríà òun náà ìtọ́ tó lókun fáwọn ní tahija tó masjid ní àbáwọ̀ mọ́sálásí ẹ̀kọ́ wà ní hadith àbí kọ́tádá ìpè kẹ́mìlọ̀ kan ní ìbáwọ̀ mọ́sálásí fọlá ìdílé àtà ìsọ̀lì àwọ̀ká àtà ìlú. nínú àwọn ọ̀sọ̀rọ̀ wá sí nǹkan bẹ́ẹ̀ tó ti kó máa wà lẹ́yìn ọ̀run ẹjọ́ náà fìlà àti mẹ́nu bàá. èyí tánàbí sọlá sọlá sọ pé ẹ̀dọ́bà kírun rákà méjìlá mẹ́wàá mi mẹ́wàá rákà méjìlá lẹ́yìn gbogbo wọn rẹ̀ àpọ̀mọ́ wọn rẹ̀ wọ́n yá ṣáájú ní àbílẹ́yìn rẹ̀ àwọn mẹ́fìlà yẹn omi ń bẹ tó jẹ́ àgbàgbéyà àákìn ṣáájú wọn yẹn àwọn omi tó jẹ́ àgbàdìyà àákìn lẹ́yìn wọn yẹn gbogbo ẹ̀ wá jẹ́ twelve ní ọba sọ́ọ́kín wà nù àdéhùn rẹ̀ pé ọlọ́run ọkọ̀ di ilé fún lálùjá náà kódà ẹnìkan ní òun sọ sheikh mubaz rahimahullah ta'ala láàrin ah, twenty years ẹ̀fílà yẹn jà wọ́n sàn sí ẹ̀fílà yẹn ẹ̀yàn ni wọ́n máa bá wọn wọlé wọ́n máa bá wọn jáde kò sígbà tí wọn ò àwọn ọ̀run gbogbo tó ń bá wọn lọ bó láti ṣe nẹ́fìlà yẹn áká méjì ṣáájú àṣùbà mẹ́rin ṣáájú àyílá méjì lẹ́yìn àyílá méjì ní ẹ̀yìn mọ́kúrẹ́ méjì lẹ́yìn ìṣá tàbá ká gbogbo àwọn nẹ́fìlà yẹn méjì lálọ́jẹ́ méjì lálọ́jẹ́ àwọn nẹ́fìlà yìí ká sọ adé tó sọ àǹfààní rẹ̀ fún wa gbogbo òkùndíẹ̀kùndíẹ̀ àti àbújẹ̀kùn tó bá wà nínú ìrọ̀rùn yẹn wa nẹ́fìlà yẹn wọn lọ́ba dẹ́dà ó fi di ní àwọn nẹ́fìlà yẹn tọ́jú sọ́lá tó tọ́ wọ ọ̀hún ní sọ́lá tó tó hà èyí tó ní sọ́lá sọ́lá ń pè ní sọ́lá tó wà bí ìrún àwọn ẹni tí wọ́n máa ń sẹ́rí sọ́dọ̀ ọlọ́run hmm. èyí tó kéré ń bẹ̀ ní rákà lásìkò yálẹ̀ ta ìyálẹ̀ ta yẹn bẹ̀rẹ̀ tá a bá fi ń rí ohun tí ń tayọ wákàtí kan nígbà tó ń lọ ìgbàlẹ̀ bá ti bẹ̀rẹ̀ ẹni pé tá àlùfájà rẹ̀ bá ti yọ tí wọ́n náà bá ti ń gorí ẹ̀ báyìí àlùfájà rẹ̀ dọ́hà ti bẹ̀rẹ̀ ló fi já sí pé àsìkò tá a máa ń kírun ọdún léyà àsìkò yẹn ni máa ń bọ́ sí hmm. so rákà méjì ló kéré jù rákà mẹ́jọ lọ́pọ̀ jù òṣìṣẹ́ ọlọ́run àmà pín lẹ́kọ̀ọ́ kan nínú òun tó lókun fà òun ni wọn ọdún méjèèjì o láfíà làwọn ẹ̀rùn jáka ni ẹ̀rùn iléyà ni láfíà ni àwọn wa ní sunnẹ́tù akẹ́dà láfíà tó ṣe wípé àkàn pamọ́ òjíṣẹ́ ọlọ́run sùn láàlọ́ sùn láwọn òṣìṣẹ́ àbá pa sí òun náà lókun fà ọdún ní òjì àti tá a bá bọ́ sí one. ṣùwọ́n àlè kírun jáka tá a bá ti bọ́ sí kẹrin lórí ìjà àlè kírun níyà ìgbàgbọ́ bá ti di ní ọ̀la ìṣàlọ̀ tààrà nínú àwọn nẹ́fìlà bíi wíkìrì ayélujára ìṣàlọ̀ subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anta استغفرك واتوب اليك